èmi lọkùnrin kan á wà pẹ̀lú ara ní kò fẹ́ òun fẹ́ máa wo obìnrin kan ta kò lè wú anybody. èmi ò mọ̀ pé òun náà wà láàrin àwọn ọkùnrin tó máa ń hùwà wèrè báyìí. ìwọ ní gọ́ọ̀sì láti béèrè ọmọ lọ́wọ́ mi ṣé bọ́ọ̀lù ọjọ́ ìkàlẹ̀ báyìí tíyàwó oṣù tó fẹ́ fi fọ́ ọkọ̀ ọmọ mi lórí tó fẹ́ pa mí lọ́mọ wọ́n ti ní sùúrù bọ̀ látijọ́ yìí wọ́n á kọ́ntínú láti máa ní sùúrù fún mi ni mo ti pèpè pé òpì kan rí tán kan mi ò mẹ́sẹ̀jì mi. gbogbo ìgbìyànjú wa láti lóyún dípò pàtì máa bímọ ló ń jà sí. ṣùgbọ́n gbọ́ mi níjọ mímì wo ló máa dúró dé bàbá ọmọ. Eh, eh. ìwọ ló máa dúró. wá má ṣe yẹn má ṣe yẹn. àwọn eléyìí ò lè possible náà báwo ló máa sọ pé kí n bá patient mi lájọṣepọ̀ kò lè possible. ìyàwó mi ò dé lajú lẹ̀ kọ̀kọ̀ ẹgbéyàwó wá ká ẹ mọ́nu lé <laughs> ìwọ gan wà pé yóò possible. so bẹ́ẹ̀ mi ṣe ṣe ọkọ mi ọkọ mi ọkọ mi bíbá èèyàn kan wà ń ta tó gbé oyún ẹ̀ sínú tó náà màmá ṣe bébì ah dàpọ̀ ẹlẹ́dàá mi á fìyà jẹ. mi ò gbádùn bí mo ṣe wà yìí mi ò gbádùn bí mo ṣe wà yìí mo ṣí eré kọ́ mo kàn ń tíjú mo pé kí wèé má bàjẹ́ ní gbogbo nǹkan pákéjì tí mo ṣe màmá àmì màmá dá sùn bíbí wèrè màmá kájọ tó bá ní ẹni tì tó rùn tó bá ti wọ ẹnu kéèsì ó máa hàn gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ni táìmù fún ìyàwó ẹ̀ táìmù fún fámìlì ẹ̀ ló wà mo wà ní mood mo need ọkọ mi for now. nǹkan ṣe ẹ ní kí hangi kéde sẹ́nu gate ọpọlọ wo ni mo fẹ́ fi ṣiṣẹ́ bóyá bóyá ṣe náà wàá ṣe rárá dáadáa tó fẹ́ ṣe náà the next tó máa bèrè lọ́wọ́ mi lówó. ṣó yẹ kí n wà nínú ilé pẹ̀lú ọkọ mi kóbìnrin kan gẹ̀ lóyún kíta for nine months kó dẹ̀ keep ẹ̀ fún mi kó yẹ kókó mi lè keep ẹ̀ fún mi náà. báwo ni ibi ṣe máa fún àbúrò ọ̀gá ní body language mo máa àlá àwọn ọkùnrin wọlé every time. ṣé nígbà tí kíní bá block pátá tí ò ráyè tí ò sẹ́ni tó máa wọlé síbẹ̀ mọ́ ló máa ṣe mí ò dẹ̀ ní Congratulations. They are waiting for you. Kàlàbà fi òwe kàló lè bá ọjọ́ gbà. Ọlọ́run tó jọ lóru lọ kàlàbà fi òwe. Ní dàpọ̀ tèmi mọ̀ pé eight o'clock ó ti ọrùn lẹ́gbẹ̀ẹ́ mi. Ó ní o ti wọlé ní past nine. Kò dẹ̀ tún pè kọ́ ọ̀lẹ̀. Babe, please, jọba ni mo rí mo ti